الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو حي لا يموت واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى اله وصحبه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 ó ní òdodo ló sọ ní ìgbà tó kọ́kọ́ dá ànábì lóhùn kó òdodo ló sọ ìgbà tó ṣe béèrè nípa islam ẹnu ya àwọn sàhábà ṣùgbọ́n ní báyìí kò jẹ́ nǹkan ìyàlẹ́nu má nítorí tí nǹkan bá ti wájú ẹ̀ka lọ kò sáyè àti jẹ́ nǹkan ìyàlẹ́nu fún yàrá ṣùgbọ́n nígbà àkọ́kọ́ ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa. wọ́n ní òdodo ló sọ ṣùgbọ́n nísìn akhbirni anil ihsan fún mi ní ìròyìn nípa dáadáa ṣíṣe á rí i pé islam náà fi bẹ̀rẹ̀ kótó kan al-iman wọ́n tó wá fi al-ihsan sí kẹta àwọn olùmọ̀ nípa islam wọ́n á bí màlẹ́kà ti ṣe béèrè o bẹ́ẹ̀ làwọn tó ṣe béèrè nípa rẹ̀ ni wọ́n pọ̀ wọlé ra wọn. Islam ó kéré sí al-iman al-iman ó kéré sí al-ihsan ó tilẹ̀ jẹ́ pé kíní kejì kẹta àwọn náà ni maratibul Islam àwọn náà ni àwọn ìpele mẹ́ta tí ń bẹ fún ẹ̀sìn Islam al-ihsan akramakumullah oná lè tọ́gbà jù nínú kòtẹ́rù ọ̀fẹ́ dé ní ojú ọ̀nà pàǹsí náà kéèyàn di ẹni tó jẹ́ olùṣe dáadáa dáadáa ṣíṣe tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ níbí kéṣe dáadáa ṣíṣe nínú àgbọ̀ yìí tiwa àbí tí wọ́n lè pè ń dáadáa ṣíṣe tẹ́mi lè kà kún kéṣe dáadáa ṣíṣe nítorí pé nínú ṣẹṣẹ àti àṣà àwọn èèyàn àwọn náà láwọn oríṣiríṣi nǹkan tí wọn kàkún dáadáa ṣiṣẹ́ ẹrí kí wọn máa ròyìn èèyàn ẹrí pé èèyàn dáadáa ni ó ń sáré ni bóyá ń dáhùn rí lọ́dọ̀ rẹ̀ pé kò sí nǹkan kan nù rẹ̀ nínú tíṣe rí akákùn pé ó lè sọ èèyàn lèèyàn dáadáa ó lè má sí nǹkan kan bẹ́ẹ̀ nínú tíṣe rí akákùn pé ó lè sọ èèyàn lèèyàn rí ṣùgbọ́n nínú àṣà àti sí àwọn èèyàn wọ́n á ka àwọn àṣìṣe yẹn wọ́n á kà kún àmì jíjẹ́ ní eré tòkè ése tí wọ́n rò pé ó lè jẹ́ ní eré àbí ń tẹ́mi lè kà kún ní eré òun náà ní tí wọ́n gbà lérò pẹ̀lú al níbí eléyìí tó túmọ̀ sí dáadáa ṣíṣe ìtumọ̀ rẹ̀ kankan Ànábì sallallahu ló mú jáde wọ́n ní al-ihsan. أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك هنالك ما شاء الله بأن يكون لي إليه جاء ìgbésẹ̀ àkọ́kọ́ nínú jọ́ǹkì dáadáa ṣiṣẹ́ gbogbo ẹni tó bá wà lè dépò eléyìí ọgbà nípò ju ẹnì kejì lọ an ta'budallaha ka'annaka tarahu kó a máa sin Allah bí ẹni kò rí fa in lam takun tara tí ìwọ ọba rí fa innahu yara dájúdájú òun rí ọ ìyẹn ni pé téèyàn ọba ti rí ìpele alákọ̀ọ́kọ́ mú kó má sì pàdánù ẹlẹ́ẹ̀kejì eléyìí tó ga jù òun náà ní ká máa sin ọlọ́run bí ẹni tí ó ń rí ọlọ́run tí àbá wa rọ́lọ̀ ká má dájú pé ọlọ́run ọba ń rí wa eléyìí ni wọ́n ń pè ní al-ihsan àwọn olùmọ̀ wọ́n ní al-ihsan tẹ́rí yẹn ọwọ́ lóríṣiríṣi nínú al-Qur'an tààrọ́tẹ̀lì maqrunan wa ukhra bil-islam wa qad ya'ti mujarradan wa mufradan alẹ́sán máa ń wá ní nǹkan tó pè má ìmánì ó sì máa ń wá ní tó pè má alẹ́sílám ó sì lè dá wá gbà mí alẹ́sán yìí ipò tó ga púpọ̀ ni eléyìí tó ṣe pé ẹni tí ó débẹ̀ yóò ti jẹ́ mùsùlùmí yóò sì tún jẹ́ múmìnì kó tó di pé ó dépò alẹ́sán èèyàn ọ̀kan lè bẹ́ẹ̀ ọbára rẹ̀ lójijì ní ìpele alẹ́sàn láì jẹ́ mùsùlùmí láì kò sì jẹ́ múmìnì ìdí ni ìtòbi jẹ́ ike alẹ́sàn ọ̀nà ìpele ìpele eléyìí tó ga jù nínú àwọn ìpele mẹ́ta tí ń bẹ fún ẹ̀sìn Islam. Ànábì wa sallallahu alayhi wa sallam ó wá ní huwa an ta'budallaha. كأنك تراه oná ni kó máa ṣe Allah bí ẹni kó rí sẹ́mẹ́yìn ti mà ike gbogbo agbátá àti ó rọrùn fóníkálukú láti máa jánu sọ pé ẹlẹ́dàá òun lòún sìn ọba tó dáyé tó dọ́run lòún sìn ẹni tó dá òun nígbà tó wọ́n jẹ́ nǹkan kan lòún fún ṣùgbọ́n gbà tó ṣe é tá a bá gbé ọ̀rọ̀ yìí lórí òṣùwọ̀n á rí i pé ètò pọ̀jù nínú àwọn èèyàn ńkọ́ wọ́n fìdí rẹ́mi ìgbà tó ṣe é ètò pọ̀jù nínú àwọn èèyàn sí ọba tó ṣẹ̀dá wọn ni wọ́n ń sìn ọba tó dáyé tọ́dọ̀rùn ni wọ́n ń ọba tó dáná tọ́dà ni wọ́n ń sìn nǹkan míì tó yàtọ̀ sí ni wọ́n ń sìn ó tí ọ̀dọ̀ àwọn tó ṣe pé àwọn ń sin Allah lódodo náà ẹ̀rí pé àwọn kan alára ọ̀ ń bẹ nínú wa ẹni tí ń sin tọkàntọkàn ó sì ń bẹ nínú wa ẹni tí kì í sin pé ọ̀tọ̀ níbi tára lọ àwọn ẹni tí wọ́n ń sin ọlọ́run lẹ́ni tí kì í fọkàn sìn àwọn ló fẹ́ pọ̀ jù àwọn ló nínú àwọn tí aláwọn sin Allahu gangan ìdí nìyí tó fi jẹ́ ike ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ìmáàmù bá ń bá sọ láti lọ tí ìmáàmù bá fi lè ṣàṣìṣe tí ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n bá tó àádọ́ta tipátipá láàbìrì èèyàn méjì tọ́mọ pa ṣìṣe ṣẹlẹ̀ nù sọ́dáàtì nínú àádọ́ta èèyàn tipátipá ìláàbìrì èèyàn méjì tí wọ́n mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nù sọ́dáàtì tó ṣe subhanallah wàyí lá àwọn èèyàn tó pọ̀ jù yún tọ́yẹ pé méjìdínláàdọ́ta níṣẹ́ làwọn ọmọ pé máa bá ń so bá ọba ló tó tó náà nù bí ọba sì ti tó kò tí tó náà nù subhanallah torí pé ń sin wọn kàn sin lọ wọn ò sin tọkàntọkàn tẹ ẹ wá rò ìgbé ẹsìn tá a máa ń ṣe tá a sin tọkàntọkàn ó lè jẹ àtẹ́wọ́gbà mi ó lè jẹ àtẹ́wọ́gbà mi nínú àdìsí anábọ Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yaqbalu Allahu du'a'an. min qalbi ghafilin lahin ọlọ́wọ́n bá kì í gba àdúrà tó tinú ọkàn afọ́nufọ́rọ̀ èèyàn wá àdúrà tó bá tinú ọkàn afọ́nufọ́rọ̀ ajáde ọlọ́wọ́n bò ní gbà yẹn kó gbọ́dọ̀ máa gbẹ má máa gbẹ láhán lásán láì jẹ́ kọ́kàn rẹ̀ ń nínú àwọn nínú tí ma sílẹ̀ buhari òun náà ní ti ń sin lọ́hùn lẹ́ni tó ṣe wípé wa náà tó ń gbogbo ẹni tí wọ́n sin lọ́n tọkàntọkàn arísìkì ọlọ́wọ́n bó sílẹ̀kùn rẹ̀ fún ọlọ́wọ́n bó sílẹ̀kùn níní fún ọ ọlọ́wọ́n bó sílẹ̀kùn ọ̀rọ̀ fún ọ tó máa ń sin lọ́n tọkàntọkàn gbẹ́ni tó jù nínú wa ni máa ń sin ẹni tó ara lọ ọkàn náà lọ orí ẹ̀ lànà bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló sì tọ́ka sí pé innamal a'malu binniyat àwọn asẹ́ ò ní jẹ́ tó ní àkàsí wọn ò ní jẹ́ tó wúlò wọn ò ní jẹ́ tó bá mu lábẹ́ òfin ṣẹ́ríyà àyàfi tí àmì ẹ̀ máa bẹ̀ pẹ̀lú wọn. eléyìí ọ̀dà lórí àníyàn lápá àníyàn ọba àdá ọba àmàdá ṣùgbọ́n wa innama likulli imri'in ma nawa ẹnìkan nínú wa ò ní ẹ̀san kan tọ́lọ̀ wọn bọ́ san lórí gbogbo ìyówù tó bá ṣe lẹ́sìn àyàfi ní ìbámu pẹ̀lú bá ní ààrẹ bá ṣe rí bá bá ṣe pé torí ti ọmọ lẹ́bàá ṣe ṣe oní ọ̀sán ilẹ̀ sàn tó bá pé torí nǹkan mí ni ọ̀nà nǹkan mí láti bẹ̀ rẹ̀ tó bá dúdú ọ̀gbìn náà lóya. an ta'budu Allah ka'annaka tarah ẹ̀rí ẹni tó bá ń sin ọlọ́ ipò rẹ̀ ọ̀gá púpọ̀ lọ́dọ̀ ọ̀lọ́ wọ́n nítorí pé kò sí bó ṣe máa ṣe lọ bí ẹni kò ń rí ọlọ́ tó ní máa bẹ̀rù ọlọ́ kò sì sí bó ṣe máa ṣe lọ bí ẹni kò ń rí ọlọ́ tó ní máa ṣe àgbéga ọlọ́ kò tí ẹ̀ sí bó ṣe máa ṣe lọ bí ẹni kò ń rọ́lọ́ tó ní fẹ́ràn ọlọ́ gbogbo nǹkan yìí ló pèsè ọ̀la torí ẹ̀ ló ṣe wá nínú àwọn ẹ̀gbá wa mi Ànábì sallallahu alaihi wasallam ọ̀sà àwọn kan ó sà àwọn sọ́tọ̀ nínú àwọn sàhábà ó wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ nínú àwọn ẹ̀kọ́ yìí oní àlọ́kán ni wọ́n sọ yìí pé ó sọ fún wa pé awsani khalil awsani khalil faqal ikhsha Allaha ka'annaka tara anabi sallallahu alaihi wasallam tí mo fẹ́ràn dé góńgó ó àsọtẹ́lẹ̀ kan fún báwo làsọtẹ́lẹ̀ náà òní ẹ̀ṣọ́lọ́ máa páyọ̀ lọ ká ẹ̀ nẹ́kẹ̀tọ̀rọ̀ bí ẹni kò rò torí ẹ̀ kò sí bó ṣe máa sin lọ́wọ́ bí ẹni kò rọ́ lọ tó ní máa bẹ̀rù ọ lọ kò sí bó ṣe máa sin bẹ́ẹ̀ tó ní jẹ́ni tó ṣe wípé ó ń gbé ọlọ́run ọba tó kò sí bó ṣe máa tó ní nífẹ̀ẹ́ ọlọ nítorí pé ẹni tí máa ń wò kọ́ lọ́n rò yóò nífẹ̀ẹ́ ọlọ yóò máa sin ọlọ́ tìfẹ́tìfẹ́ eléyìí ọ̀ wá mu kó jẹ́ pé nígbà tí máa ń sin lọ kò ní dá ìsìn rẹ̀ dúró lórí ntọ́jú ọ̀ràn yẹn nìkan yóò tún máa finá sílá pẹ̀lú ẹ̀ yóò tún máa finá sílá pẹ̀lú ẹ̀ ìbẹ́ yìí náà ti mà nínú hadith al-Qudsi ilé ìtànà gbígbà alátọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé ètí màmú Bukhari gbà wà tó fẹsẹ̀ rinlẹ̀ wípé ma taqarraba ilayya abdi bi shay'in. أحب إلي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه ẹrú òfin kankan wá ti súnmọ́ mi ọlọ́run ní tí mo nífẹ̀ẹ́ sí bí kíkálukú ṣe tí mo ṣe lọ́ràn yẹn lórí rẹ lọ ọ̀ràn yẹn lẹ gbọ́dọ̀ mójútó sáyè fún ẹ láti máa yan náfìlà nígbà tó fọ̀ràn yẹn tó fi ráàyè tọ́ba tí wọ́n mójútó ọ̀ràn yẹn ọlọ́run ní òní yé wá ti súnmọ́ mi ọlọ́run. pẹ̀lú àwọn anáfílà ṣíṣe títí tèmi ọlọ́wọ́ bó fi nífẹ̀ẹ́ rẹ̀. lẹ́yìn ọ̀ràn yẹn dábàá fi lè mójútó náfílà ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ wa. ẹni tí wọ́n ń sin lọ́wọ́ bá wa rahbatan wa látàrí pé ń páyà rẹ̀ látàrí pé ń bàbàrà rẹ̀ látàrí pé fẹ́ràn rẹ̀ yóò tún fi náfìlà oríire fún gbogbo ẹni tí ń sin lọ́n bí ẹni kò ń rọlọ. ẹ wá kíyèsí o ọ̀rọ̀ táwọn ẹbí ń sọ ń bì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó wẹ́ pọ̀ ni o an ta'budu Allaha ka'annaka tarahu kọ́ ọ máa sin ọlọ́run bí ẹni kò ń rọlọ kò túmọ̀ sí pé kọ́ ọ máa sin ọlọ́run lẹ́ni tó fi ọpọlọ ya àwòrán kan fọlọ́run pé ọ gbọ́dọ̀ fa ọpọlọ rẹ ìyàwòrán kan fọlọ ọ aṣọ fọlọ tó ń rí ni tí ń rí ọnì rárá o tí wọn ń rí tí ń rí ọnì rárá nítorí pé tí ẹ bá ti fọpọlọ ya àwòrán kan fọlọ ẹ ti di mùjẹsímà ẹ ti di àwọn ẹni tó ya Ọlọ́run léèrè wọn sì sọ yìí pé innal mushabbiha ya'buduna sanama àwọn eléyìí àwọn mí nǹkan méjì tí wọn ń ju èrè lọ ajẹ́kọ̀ ti sọ ọlọ́run lérè mi ẹ̀ sì mọ̀ kọ́ lọ́wọ́ bá wa lẹ́yìn ìṣẹ̀kẹ̀ mìtìlẹ́yì ṣẹ́yìn wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dàbí Allah oní àlọ́gbọ́ olùgbọ́ ọlọ́gbọ́ olùrí torí náà akramakumullah ẹ gbọ́dọ̀ fi ọpọlọ yá kankankẹ́ wá pè lọ́lọ́ kẹsọ̀ pọ́lọ́ nù wala tadribu lillahi al-amthal ọlọ́ni ẹ má pòwe fún un ẹ fún ẹ má fi kankan wí ọlọ́run nítorí pé ọlọ́run walam yakul lahu kufuwan ahad kò sí nǹkan kan tó dàbí rẹ̀ kò sí ń dá a lè fi wé Ar-Rahman hal ta'lamu lahu samiyya ńlọba àjọkẹ́ ayé ńlọba aláàánú jùlọ tí wọ́n mọ nǹkan kan tá a lè fi wí ọlọ́run bí kò sí kò sí nǹkan kan tá a lè fi wí ọlọ́run torí ìdí kó a máa sin ọlọ́run ẹni kó ń rọ́lọ́run kò túmọ̀ sí kọ́ fọpọlọ ya kankan sórí rẹ kọ́lọ̀ náà nù. tọ́ eléyìí òun náà ni kò tọ́ gba àtúntẹ̀yàn lédè lábala pé yẹn ń sin lọ fẹ́ẹ́ lọ́mítọ́kùn tọ̀rọ̀ tí wọ́n bá rí pé tọ́ ò rọ́lọ̀ fẹ́ẹ́ náà ò yọ̀rọ̀ kò sì máa dájú pé òun rí ọ eléyìí ló kéré jù olókéré jù nù dáadáa ṣiṣẹ́ kí n gbà kọ́lọ̀ rí mímí ọ̀bá tiẹ̀ rọ́lọ̀ kí n gbà kọ́lọ̀ rí ẹni tó bá gbà kọ́ lọ́rùn náà ipò tiẹ̀ náà ga nítorí pé gbogbo ẹni tó bá gbà kọ́ lọ́rùn wọn ni yóò máa bẹ̀rù ọlọ́run lójú méjèèjì yóò sì gbé ọlọ́run ọba tóbi púpọ̀ ẹ̀rù ó sì máa bá púpọ̀ nípa ọlọ́run ọba ẹlẹ́dàá kò ní fẹ́ kọ́lọ́run ọba orí òun níbi tí ọ̀dà kò sì ní fẹ́ kọ́lọ́run ọba kọ́ ọ̀ma ibi tí ò sunwọ̀n nítorí kó ọmọ yìí pé ọlọ́run ọba yìí kò síbi tó lè sáwọ̀ tí ò lọ ẹ̀rù ọlọ́run ọba wà bọ̀ kótó sọ̀rọ̀ yóò ronú kótó kótó kótó wò yóò ronú kótó sísẹ̀ yóò ronú kótó bá wọn dá sí yóò ronú ọkàn ní màá sí gbogbo ẹ̀ bí ẹni tí ò tiẹ̀ mọ̀ kọ́lọ̀ wọn bá ń rò akramakumullah tí wọn náà sì gbà kọ́lọ̀ wọn bá ń yọ kọ̀dájú torí tí wọn bá gbà kọ́lọ̀ wọn bá ń yọ à wọn náà ní gbẹ̀yìn níbi ká sí náà tí wọn bá gbà kọ́lọ̀ wọn bá ń yọ ọ̀ bá ti sí níbi ká sẹ́ náà tọba gbàgbọ́ náà bá rí ọ gbogbo jàmbá gbogbo àgòsí gbogbo fìtínà gbogbo ríru wọn àti bọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ńgbà tó ṣe pé ó kúkú dọ́lọ̀ wọn bá mà ó sì mà kọ́ lọ́wọ́ bá rí ọ ìdínà tó fi rọ̀ ọ́ lọ́rùn bàjẹ́ ó tún rọ̀ ọ́ lẹ́sẹ̀ bàjẹ́ ó rọ̀ ọ́ lọ́wọ́ bàjẹ́ láti ṣe ọlọ́run ọba ní gbogbo ọ̀nà padà. akérèmọkùnmọ́lá wọn lẹni tí bá wá ń ṣe lọ́wọ́. látàrí pé ọgbà kọlọ ọba rò wọn lẹsìn rẹ ò tún lè dàbí ti ẹni tí ń sin lọ bí ẹni tí ń wò kó rọlọ nítorí pé eléyìí ìbẹ̀rù tí ó ti pọ̀ jù ìbẹ̀rù yẹn yóò wá mú wọn gbogbo ọ̀ràn yìí a lè òpétọ̀ ní fi bọ́ mo fi lè jàjà bọ́ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn mo ti rọ́nà lọ́nu bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwòrán eléyìí tó pọ̀ nínú wa ní sùn ọ̀ràn yẹn náà ní kálukú mójútó wọn ti da náfìlà sínú agbo mi omi ti gbé lọ pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwòyí bẹ́ẹ̀ bá lẹ̀ ń ṣe pé ẹ̀ wọ́n kúkú lásìkò mo ti yan mo ti ẹ̀ báyìí ti ọdún kan yóò tún máa sọ yóò tún máa mú mi sí ọmọ ẹ̀ ọ̀yẹ́ kọjá bẹ́ẹ̀ ká kọjá ipò kátó dé ìpele pàtó fínásílà náà kù torí kò sí bá a ṣe lè máa ṣe tó ti la da wa nídìí ọ̀ràn yìí ó pè é tó bá ti dọ̀gbìn dàgbìyà yóò dínkù náà ni àdínkù ọba àlébù ọ̀sẹ̀lẹ̀ sí àbùkù ọwà ń bẹ̀ síbẹ̀ yìí náà ti rí síbẹ̀ sì tó ń ṣe náà lórí wọn náà ríra rẹ̀ màtó máa ń ṣe sọ láti nítorí Allahu Akbar ọ̀kan nù jọ́sìn ní sọ láti ṣe ó ṣe é ṣe kó bẹ̀rẹ̀ sọ láti pẹ̀lú Allahu Akbar kó o sì parí rẹ̀ pẹ̀lú assalamu alaikum kó o sì bẹ̀rẹ̀ rẹ̀ kó parí rẹ̀ tọkàntọkàn ó ṣòro. bàtí Allahu Akbar báyìí ìrònú oríṣiríṣi ti bọ́ sí ọlọ ó ti bẹ̀rẹ̀ sí ní ronú ẹni tó ló ń bọ̀ ẹni tó wà náà lọ́rùn lọ́ba ogun ọlọ́mọ arántí. tó eléyìí ó dín ládàá rẹ̀ kù ní nítorí pé ọkàn rẹ̀ àsìkò wa fún sọláàtì tó ń ṣe yẹn lápapọ̀ ńṣe labala kan wà pẹ̀lú ẹ̀ èyí tó pọ̀ jù nínú ọkàn rẹ òfin fún ilé ayé ni. ìwọ̀nba tá a bá wá fi rò nípa tọlọ́n ní àsìkò tá a máa ń ṣẹ̀sìn wà ìwọ̀nba ńlá àgbàládà rẹ̀. ẹ wá wò ó tó ṣeé ṣe nísìn ká ṣe sọláàtì rákà méjì ká wá gbaládà ìdajì ó ṣòro ó ṣòro torí tó ti ń bá lọ àìmọye ìjàmbá ní òsì ọbẹ ṣètọ́ ni ọmọ afọ ni ṣètọ́ ni ọmọ afọ nínú mọ́sálásí ámọ̀síwọ́sí pé tó bá tiẹ̀ wá jẹ́ pé inú ilé àbílẹ̀ ìtajà rẹ ló ti ṣe sọ́láàtì wọ́n á jẹ́ inú ilé ẹnìkan kan pariwo ní ó ní yẹ́pà ọfẹ lè sọ pé yé bàbá kí ló ṣẹlẹ̀ lórí sọlẹ àti ẹnitọ́ wà ní mọ́sálásí náà ọbẹ̀ sọ bẹ́ẹ̀ kámẹ́sì ti sọ ẹnitọ́ wà wà báwo láti wá ṣe tá a lè kó ọkàn wá jánu tí ládàá ó fi máa pọ̀ nídìí gbogbo ẹ̀sìn tá a bá ń ṣe iṣẹ́ ńlá ni o tún wá gbé bẹ̀ tán o tún wá mójútó náfìlà ọ̀ràn èèyàn yín náà àjàǹgbàkú ni àjàǹgbàkú lọ́ba ládàá rẹ̀ ṣé eléyìí wá tó láti gbé wa dálẹ́ jẹ́ nà kò tó àfi kíkẹ́ ọlọ́run ọgbó kún fún wa torí ẹ̀ adéjì ti tọ́ka sí gbẹ̀ngbà wọn bá yí àwọn ọ̀ràn yẹn wá wò lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù tí ọ̀kájú òṣùwọ̀n ọlọ́run nìkan fi náfìlà kù náfìlà tá a gbélé ayé ṣe ẹni tí ò sì ṣe kan láyé wọn ò ní bá a fi rọ́kùn òfurufú òsì tí wọ́n bọ̀ fi kùn wọn náà ló ti sánà lẹ̀ fúnra ara rẹ̀ láyé mi nítorí pé àwọn òfẹ́ wọná làṣẹ ń ṣe Islam afẹ́ wọ àlìjẹ́nà làṣẹ ń tẹ̀lé tànàbí Muhammad sọlọlọ ariwa wa sallam kákókó sin lójú méjèèjì kálí bá àkókò rà nìkan náà yìí wọ̀ lọ́rọ́ ẹni tí bá ń bí ẹni pòun rí ọlọ́run àwọn iṣẹ́ ìjọsìn wọn á lórí àyà nìkan máa kún fún wa nítorí pé dẹ́yìn lẹ́yìn ṣíṣe tọ́lọ̀ àmẹ́ni tí ń ṣe lọ́n ti bẹ̀rù ti bẹ̀rù yóò máa ṣe ń ṣe pé sátidé tètè ṣe ń kó bẹ́ẹ̀ lóbi jẹ́ kọ́ra ẹ̀yà ló wọ́n máa mójútó ẹ̀rí ẹ bá fi tàwọn ọmọ yín ṣàpèjúwe àwọn ọmọ yín àwọn kan wà nù ọjọ́ tí wọ́n fẹ́ràn yín ni wọ́n ṣe máa gbọ́rọ̀ sí i lẹ́nu. àwọn kan bẹ̀rù yín náà ṣe máa gbọ́rọ̀ sí yín ẹ̀rí pé ọmọ tó fẹ́ràn yín yóò láàánú yín kò ní í fẹ́ kẹ́ kọ́ òun tó ṣe ń kò sì ní fẹ́ kẹ́ ẹ máa tó yanjú ibi tẹ́ dé ní dáadáa yóò nílẹ̀. nítorí pé kí ni ó fẹ́ràn òbí rẹ̀ ọmọ làwa náà lọ́dọ̀ àwọn òbí wa ṣé ẹ fẹ́ràn àwọn sáwa náà fẹ́ràn àwọn òbí wa ni a bá ń bẹ̀rù tó bá sì pa bá fẹ́ràn àwọn òbí wa ni a àìmọye dáadáa làwọn òbí wa ó rí gbà lọ́dọ̀ wa nítorí pé wọn ò ní ìdìbò béèrè ká fún wa a sì kárí wọn ló dààmú ká sànù wọn nítorí pé ọmọ tó bá fẹ́ràn òbí rẹ̀ kọ́ yóò la àlọ́ ẹ̀ dáadáa tí ọmọ wa ṣe sóbì kò ní lẹ́gbẹ́ òbí kan máa rí pé tọ́ ọlọ́wọ́ kó sa àwọn ọmọ tìyín náà lálàlùbáríkà ìyẹn ni kó ti ṣe tèmi ní alálùbáríkà yàtọ̀ sọ́mọ tó ṣe é gbé bíbẹ̀rù ló ń bẹ̀rù òbí ẹ̀ tí wọn bá ṣe tí bàbá yẹn ní kéèyàn ṣe tó bá ráyọ̀ yọ̀ọ̀fẹ́ èèyàn bá dá lùkìyàmù èèyàn gbọ́ bí àkùkọ ṣe kọ́ lálùkìyàmù tó padà ẹ̀rìn léèyàn ọwọ́ tẹ bá ní ó ní ó ẹnì fa ni ẹnì ọmọ tí mo ní kọ́ fa ńkọ́ ti fọ́ náà ti fọ́ ewo ńgbà tó fa abọ́ tán sójú ẹ̀ sì fọ́ torí pé ìwọ̀nba náà ní bẹ́ẹ̀ bá ti ṣe pa náà mọ ohun ọ̀fẹ́ ràn yín nígbà ń bẹ̀rù yín bọ́ lọ́wọ́ wàhálà yín o so ẹ̀dá sọ́dọ̀ wọn bá kọ́ báwa náà ṣe rí ẹni tó bá yẹ pé fífẹ́ràn lọ́fẹ́ràn àwọ̀ ẹ̀sìn rẹ̀ ọ̀pọ̀jà sì sọ yàtọ̀ sẹ́ni tó yẹ pé bí ìkà ń bẹ̀rù rẹ̀ tiẹ̀ ni pé ìwọ̀nba sókísókísókí báyìí ìwọ náà ló ní ká ṣe sọ àkókò máa ń ṣe jù bẹ́ẹ̀ kò sì dín kò dín mọ́fì àjẹmí ìwọ náà ló ní márùn-ún mi ṣàlàyé fún àwọn wa ẹ kó pé gbà tó ti ẹ̀yà kó gbà náà bẹ́ẹ̀ tó yàtọ̀ sẹ́ni tó ṣe pé òun nífẹ̀ẹ́ ọlọ́run yóò máa tún béèrè ni ẹ dákun lẹ́yìn gbogbo eléyìí tí ò tún sí sẹ́mi ta tó lè ṣe táàtà fìrà lè jẹ́ náà. torí ẹ ló sì jẹ́ pé jẹ̀má ẹja jẹ́ni tó nífẹ̀ẹ́ ọlọ́run. nínú àmì rẹ̀ òun náà ní kémi pẹ̀lú rẹ̀ ọjẹ́ ni ti ń sìn bí ẹni pa. a máa tara ìgbésí ayé wa arákùnrin gbogbo abáṣe rẹ̀. pàápàá bá ti ń gbọ́ àlàyé nípa ẹ̀sìn Islam tẹ́ bá wà ń lò lórí àwọn èèyàn ẹ̀yin náà máa lóríṣiríṣi nǹkan tí wọ́n máa hàn sí. nísìnyí ẹnìkan nísìnyí yọkàn máa parọ́ ni yọkàn máa parọ́ ni lóríṣiríṣi fẹ́ràn kó ń kò rí kankan mú nu méjèèjì òwò kò ń rọ́lọ̀ kò sì mọ̀ kọ́ lọ́wọ́ bá ń tí mo ọ̀ yẹ kí n máa mo sì rọlọ̀ kò sì gbà kọ́ lọ́wọ́ bá ń rò tó bá mọ̀ kọ́ lọ́wọ́ bá ń rí ọ sọ parọ́ ò ní parọ́ ẹ̀rí kébi tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti fi ọkọ̀ bàjẹ́ ó jẹ́ àǹbá ń bọ́ bákan náà olè ńkọ́ bákan náà alábòsí ńkọ́ bákan náà amẹ́bọ mẹ́sìn ńkọ́ bákan náà ẹ̀rí gbogbo ẹ̀ abẹ́ wọn ò dé ipò alẹ́ sáà nítorí pé sẹ́yìn bá dépò al-ihsan àkínlọ́fẹ́ mọ parọ́ bọ́rọ̀ bá ṣe rí mi tálẹ́tọ́ bá kíní jẹ èmi ọ̀ọ́dún ló ti bàjẹ́ tẹ̀yìn sẹ́mi pé ẹni tó ní nǹkan tó bá fẹ́ bú èbú ahọ́n rẹ̀ ó ti lọ èmi ọ̀dà kò sí wàhálà ẹ máa mìíràn mí ìdìpọ̀ rẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ pẹ̀lú ògbọ́lọ̀ má ti jáde ní sinimá báyìí rà mí ayé òbí àlàáfíà ta ló bá kí ní jẹ kálukú kan gbẹnu lọ́nù wọn ò wò pé àwọn rọlọ oṣù mọ̀kọ́lọ̀ rà wọn kálukú kan gbẹnu lọ́nù sọ ọkọ mi má di rẹ ọba ọkọ àmọ́ mi lọ́wọ́ bí kí lọ́n sọ tí ó dùn lẹ́nu ẹ̀ ọ̀dà àbúrò kí ní yóò lè dára rẹ̀ bàjẹ́ tọ́ba wa rí bẹ́ẹ̀ ọlọ́nkọ́ lálẹ́ tó bàjẹ́ ayé rẹ̀ kó rú rárá kọ́ rárá ẹ̀rí pé tí máa ń fa wàhálà láyé wa gan ara rẹ̀ ni pé àwọn èèyàn sí nípò bí wọ́n lọ. nítorí pé tá a máa ẹ dákun kí ni tó ní aago tó bàjẹ́ yìí ó sì ó pín rẹ̀ ra fún mi pín rẹ̀ ha kí wọ́n ni ọmọ bẹ̀rù torí pé ẹni tó ní òrí mi nígbà tí mo bàjẹ́ ọlọ́run tó ní gbogbo wa rí mi kí ni mo fẹ́ lọ parọ́ fún gbàtí mi mọ̀ kọ́ lọ́ọ́ gbogbo jáde ṣe láyé ọlọ́run tó fi hàn wájọ́ pé ìyá òkè yá kí ni wọ́n fẹ́ parọ́ fún mo ní ọba ti sẹ́sìn kí máa rọ̀ wọn lọ́rùn bàjẹ́ láti parọ́ màtí èèyàn bá níbẹ̀rù ọlọ tó ọmọ pé kí fẹ́ fi rọ́ọ̀sì gánà ìlú síbi tó lè yọ ni tó bá ti wá dé olódodo àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ kọjá sísọ àwọn tó kórìíra rẹ o pé ni òdodo táwọn èèyàn sọ ìdí rẹ ló ń páàkì sí àwọn kan wà fẹ́ràn rẹ kọjá sísọ olódodo lágbájá olódodo lágbájá bẹ́ẹ̀ ni wá nù àdéhìí anábì ó yé sòdodo kó sì máa sọ títí tọ́lọ̀ ọ̀bọ fi pàkọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ìpèsè díìrù olódodo lélẹ̀ èèyàn sì ní í parọ́ kó sì máa sọ pípò wò ní sọ̀rọ̀ kan láyé àfikọ́jẹ́rọ̀ títí tọ́lọ̀ ọ̀bọ fi kọ oríkì kan lẹ̀ fún sọ́dọ̀ rẹ̀ wípé tẹ̀dá òfurọ́ lélẹ̀ kálukú wa àwọn náà lọ́ fọ ara wọn mú tọ́ wù wọ́n ẹ rí i pé àwọn èèyàn sí nípò pé wọ́n ń sin lọ́ọ̀ ìdínà tó fi jẹ́ pé ẹ ó ṣòro kẹtó rí yẹn méjì ní nàìjíríà ti wà yìí tí wọ́n nígbàgbọ́ síra wọn ó ṣòro bàjẹ́ ẹ̀rí pé kádàrá kálukú gbà tọ́ba kó ara kẹ́nìkan ọgbà kádàrá ètò ọba ṣẹṣẹ dá orí dá orí gbogbo adúlé. àtiwọ́n tó kówó fún yàn lónìí àtiwọ́n náà tí wọ́n padà kówó fún lọ́la orí ọlọ́run ọ̀dà ní gbogbo adúlé torí pé kò sí bẹ̀rù ọ̀nà. àwọn èèyàn ò dé ipò kásìn lọ́run pẹ̀lú dáadáa ṣíṣe. ìdínú nísìn ìbá gbé táyà fúnfọ́ ga tẹ́ni kọ́ bá yín wò wò bẹ́ẹ̀ bá jókòó tì ọkàn yín ò lè balẹ̀ sí báwo wá ní jẹ́ bá gbé táyà fún tẹ́pẹ́ yìí ọkọ̀ ò lè balẹ̀ láéláé tẹ́ jókòó tì ó lè sọ pé sẹ́ni ọ̀nà mẹ́ta ló ti lò ọ̀nà mẹ́ta bá òfin àná ẹ̀yìn ò lè rí níṣẹ́ tí wá ní wàrà ọ̀nà kan ló ti lò ṣùgbọ́n gbà tí ò sí bẹ̀rù ọlọ́ǹkọ yóò sọ di sọ di mẹ́ta yóò di mẹ́jọ àbí òní di mẹ́jọ ẹ̀yin náà ní mọ̀gà tẹ́ lọ kó fọ́ sí kóòtù ọlọ́ bàjẹ́ mẹ́ta náà bàjẹ́ mẹ́jọ mọ̀ fọ́ sí kóòtù ọlọ́ ọlọ́run dá báyìí ti ṣe rí nàìjà náà bàbá mẹ́kù ó sọ pé kìnnìkan lọ́ba àjẹ kìnnìkan lọ́ba àjẹ kò gbóró ẹ lọ ra bólísì wa bólísì náà ń tà two hundred ó ní one five ní àbẹ̀rù ọlọ́run bàbá àwọn àǹfààní kọ́ ọ̀gbẹ́ ọ̀wọ́ ẹ lọ ra wa bẹ́ẹ̀ bá sì ra wa fẹ́ẹ́ retí ọ̀dọ́ ẹ ti dá padà. ẹ pé gbogbo tẹ́yìn bá ra wa kò ní í dáa náà tọ́ òun tó mú kọjú bórísì jẹ́ ẹ wá ní kọ́ lọ ra wa two hundred one five ní ọgbà nítorí pé kò kò wọ́pọ̀ ń rọ́nà kò sì gbàgbọ́ lọ́wọ́ bá ń àbí bẹ́ẹ̀ kọ́ ni ike wèrè oògùn sí oògùn ní gbogbo oníkálukú wa orí ọwọ́ tá a dúró lé òun náà ní bọ́lọ̀ ọ̀dà torí pé ẹ̀sìn ò sí ti ń tó àwọn èèyàn sí láwùjọ tiwa oníkálukú kan dájú gbáwò ni gbogbo ọ̀nà tó o bá lè gbà tó fi lè rówó òun náà ní kọ́ san akramakumullah ká máa sin ọlọ́run bí ẹni pa àrọ́ náà káàbà àrọ́ náà ká gbà pọ́ rí wa ipò ńlá ni o gbogbo ẹtọ́ náà bá bá sórí yìí fún inú rẹ̀ ọmọ dàgbò yọ ọmọ rí pé òun ò sàṣe dàgbò àti pé àwọn ẹ̀sìn tó ń ṣe pẹ̀lú òkú ọlọ́run ọba aládàá rẹ̀ pàdé tó bá fi jọ́ gbé dàgbò yá torí kò ní í ṣeéṣe kíru ẹni tí ń sin lọ́n bẹ́ẹ̀ kọjá kárí mi ráyè wọnú gbáyà yọ ọmọ ṣe gbogbo tí ń ṣe torí Allah ẹ̀yẹ wá wò lónìí kárí mi ti bọ́ ọ̀pọ̀lọpọ̀ ń fún jẹ́ ọ̀sọ̀ kan wọn ọ̀sọ̀ dídàkudà ó ti di fùtùfùtù mọ́ wọn lọ́wọ́ nítorí pé gbogbo ẹ̀sìn tí wọ́n ń ṣe wọn ò fi kankan sí tọ́lọ́wọ́ torí àwọn èèyàn yìí náà torí àwọn èèyàn yìí náà èèyàn tí ò lè ti fáìlì rẹ síwájú tó lè ṣàkóbá fún ọ tí ó fi bọ́ sẹ́yìn torí rẹ lọ́wọ́ á máa fi ṣẹ̀sìn á ọlọ́mọ sí wa lálá sí dáa àmúkátà láti sánà àti dé ìpele al-ihsan àmúkátà rẹ. ṣùgbọ́n gẹ́gẹ́ ti ṣe sọ ṣáájú èèyàn lè ṣàdédé kan bára rẹ̀ ń bẹ̀ láì kò ti kọ́kọ́ ní Islam láì kò ti kọ́kọ́ ní al-iman ó lè wá bá mi méjèèjì náà kó tó di wípé àwa dé pele al-ihsan èèyàn wá lè jẹ́ ẹni tó ní àfẹnjẹ́ máa ń tẹ̀lé sunnah tọ́wání o ti dé ìpele kóun sin lọ bí ẹni kóun rọlọ ẹgbẹ́ òkúrọ́ ni ọ́ ẹgbẹ́ òkúrọ́ ni ọ́ inú kọ́ ọjọ́ kan nu méjèèjì ọ̀kan ni alḥululiyya èkejì ni al-ittihadiyya títọ̀rí kọ̀ọ̀kan bá sọ fún yín ó tọ̀rí kọ̀ọ̀kan bá sọ fún yín kó o ti dépò pé òun sin bí ẹni kó ń ẹ sọ fún kó kúrọ̀ gidi ní ọ lódo ní ọ ẹnì kan ò lè dépele yẹn àfẹntí máa ń tẹ̀lé sunna tóró ni ó dé bẹ́ẹ̀ lódodo àmọ́ nítorí kọ àgbà ẹ máa kó torí kọ gan orí rọ wọn mọ́lẹ̀ orí rọ gidi so onítọ̀rí kọ gan tó bá sọ pé òun débẹ̀ rọ gidi nínú kọ jẹ́ ìtìhàdíyà àbí olùhùlùlìyà ìtìhàdíyà àwọn làwọn tọ̀rí kọ tó ń sọ pé ọlọ́run ọba wa ọlọ́run ọba wa ó di gbogbo nǹkan gbogbo nǹkan wa dọ́nà àwọn ìtìhàdíyà pé ọlọ́run ti gbogbo nǹkan gbogbo nǹkan lọ́lọ́ torí rẹ̀ ni ó sọ pé ajá ìtàn ọlọ́run àwọn òbí lẹ bẹ́ẹ̀ ni àwọn aṣíwájú wọn ti sọ bẹ́ẹ̀ pé ibùnà àrọ̀bí ibùnà àrọ̀bí òun ní àlìfọ̀ aláàbò ọ̀daràn yẹn òun ní àlìfọ̀ láà àmì ìtọ́jú èèyàn rí tó náà ń jókòó tọ́jọba àwọn ó ní àlìfọ̀ láà à ń pè ní kíni ibùnà làrọ̀bí ibùnà làrọ̀bí yẹn olùmọ̀láàdì nínú àwọn fòkànlá olùmọ̀lẹ́kì yẹn olóńgbàtìrà tá à ń pè ní ayatul ahkam tafsiru ayatul ahkam tafsiru àwọn àyà tó ní í ṣe pẹ̀lú òfin nínú alukur'an ọ̀dà ìyàsọ́tọ̀ olùmọ̀lá lélẹ̀ àmọ́ Ibn Arabi adúgbò fọlọ́ alùpùpù aláǹtí ẹ̀já dànù eléyìí ọ̀daràn burúkú òní sọ pé máa fẹ́ tó pẹ́tí illa hu pé kò sí nǹkan kan nínú bùbá yìí àfọlọ́ àá tí ọlọ́ọ̀lọ́wọ́ bùbá ọ̀dà púpọ̀ bùbá yìí so àwọn ìtìhadíyà àwọn tọ̀ríkọ̀ àwọn kan wọ́n pè wọ́n ní hululiyya hululiyya ìtumá tiẹ̀ wọ́n lọ́lọ́ yóòrò mọ́ gbogbo nǹkan ó yóòrò mọ́ gbogbo nǹkan bíi ṣúgà nù bíi iyọ̀ nù ẹ̀wọ̀n pé yóò yóòrò mọ́ ni wọ́n lọ́lọ́ yóòrò mọ́ gbogbo nǹkan tí àwọn ọmọ bíi táwọn náà ti gbàgbà gbà ọ̀dọ̀ àwọn sọ́ra ẹ̀ ọ̀dọ̀ àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù wọn ti gbà nítorí pé àwọn náà ní nínú nasraniya wọ́n ní lahutiya nasutiya lahutiya jíjọlọ nasutiya jíjẹyìn wọ́n ní jíjẹyìn di jíjọlọ jíjọlọ di jíjẹyìn kọlọkọ ti yẹ ẹ̀yìn láwùjọ tá ìgbé ìkọjẹ tuntun wọ́n ní bàbá dọ ọmọ ọmọ di kíni ọmọ di

kò síbi tó ti lùlù láì tọ̀ ní tàkìrìkì gbogbo eléyìí sábà kan náà wọ́n dọ̀tí lọ́wọ́ àti mọ́bìnrin lọ fọ́gà ẹ̀sìn tẹ́lẹ̀sì kọ́ máa bá yín pàgbà ń kàsí kọ́ máa bá sùn gbogbo eléyìí kọ́ mọ̀ lọ́nà àwọn tọ́rí kọ́ ga jẹ́ ọjà ń ronú rẹ kọ́ máa fi tọ́rí kọ́ nǹkan sí ọ nǹkan sí ọ ẹ máa ń lóun kẹtí máa ń ṣe wọn ní pé ní ìsìtọ́ bá fẹ́ yàwó tọ́rí kọ́ wà tẹ́ ṣe débi pé ó tún mú yàwó lọ fún ṣéwù kọ́kọ́kọ́ wò. ẹ́ Ah, ọlọ́mọdé ọpọlọ owó dorí kodò ṣé wọ́n wá tọ́ góòlù ṣe dùn tó kó tó wá fi pàdé alẹ̀ fún ọ wàhálà ṣe dànù ọmọlẹ́yìn aláìlórí lọ wọ́n tó wá mú odindi ah, odindi ojúlówó odindi ojúlówó gbé fún òun wá jẹ́ ọwọ́ ayòrò mọ́lẹ́nu ọwọ́ agbé pàdé yòókù fún ọ láti pa àlùbáríkà sí ọ̀ǹtà àlùbáríkà nàìjíríà lè tẹ̀lé torí délé bẹ́ẹ̀ náà lọ́wọ́ àlọ́dọ̀ àwọn àti ìmà àwọn náà ní tọ́jú ọbẹ̀ ó sì ń lálẹ́ kan tó gbé alẹ́ wa mú tiẹ̀ ó wà nù tọ̀rí padà so àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ti ṣe tíra tó fi gbogbo nǹkan yìí hàn akramakumullah torí délé ẹnìkan ò lè sin lọ kó wá máa wò pé òun rọ́ lọ lódodo àfikọ́jà lòsùn dáadáa òun tọ̀rí kọ́ òun ti kẹlẹ́dẹ̀ gan kọ́lọ̀ ìgbẹ́ gan ọlọ́ọ̀ni lọ́dọ̀ tiẹ̀ sẹ́mi pé a ní wọ́n jẹ́ ìtìhàdíyà àbí hululiyya síbẹ̀ yìí làwọn agbọ́ pé wọ́n lọ nìkan wọ kálúwà ikú ọfẹ́ dé ọfẹ́ gba okùn kókùn wọ́n wá nìkan lọ dá wà wọ́n lè ní ọ́ dá wà fógójì ọjọ́ èèyàn tó yẹ pé tí wọ́n bá jẹun tẹ́lẹ̀ wọ́n mọ̀ á fún lóúnjẹ mísímísí bí ìgbà táwọn fún mùsùlùmí lóúnjẹ mísímísí wọ́n mọ̀ fún lóúnjẹ ibi ó ti wá pa dáadáa débi wá sí pààyàn débi kan ojú ọkọ̀ ńgbà ni wọ́n mọ̀ fífi pa ọba wa dé pé ó ti wá gbógójì ọjọ́ wọn á tan torchlight lójú náà kùn náà wọ́n sì sọ sí bí ìgbà tí ìyẹn wà lẹ́wọ̀n ẹ̀wọ̀n náà ní jáde tó bá ní má jáde síbẹ̀ ẹ̀wọ̀n náà ọba àjẹnú àfihàn ti yàn mọ́ ẹ̀wọ̀n náà má jáde ò ní jẹ́wọ̀n àkàràmọ̀kùnmọ̀lá ibi kò ní sí náà mbẹ̀ wọ́n wá ta torch light lójú pé kílódé tọ́ba ní torch light ìyà ò tí ì jọ ìyà ò tí ì jọ ṣe torch light wọ́n sì kọ́ kẹlẹ́ ìkúndì sí ọwọ́ ò tí ì bọ̀ ó tún ṣèjọ́ mélòó sí tó náà bá wá rorí ẹ̀wò tọ́lá ti tẹ́rìbíyà dá ti fún tírénì dá ti fún tẹ́lẹ̀ wípé ńgbà bá jìyà débi ogójì ọjọ́ à á gbogbo nǹkan lọ́lọ́ ni láti rọ́nà bọ́ ní òyà wọn ní wọn máa tẹ́tọ́ ti láti lójú lẹ́yìn ẹ̀jẹ̀ pé kí ló rí húhù húhù ohun ohun ọ wà lọ ti wà sọ́là wà sọ́là débi àyè orí kúta wí wọn náà ti wá débi òkóńkò nìyí so eléyìí ọkọ mọ láwùjọ náà tẹ́gbẹ́ màrìgán lẹ́nìkan ti wà sọ́là ọba ti wá wà sọ́là ó lè má ṣe sọ láti má o ó lè má ṣe sọ láti kọ́ mọ́ sálùwàlá o. ẹ̀hìn lásọ pé lè máàmù yín gbégbé ẹ̀dì ó ń sẹ aláwọ̀ àgbára fún yín ọlọ́mọdé àṣàṣe dànù mọ́jà tó sẹ́yìn ọ̀daràn ìran adé gbẹ nìkan láàbá irú rẹ nù ọ tó bá wa nìkan ò lè tí ń kó fi dépò pé dàbí ẹni pé ń ẹni tí ń torí pé àwọn ti dàrú náà ó lè tọ́ eléyìí jẹ́ bá nígbà tí anabi wa sallallahu alayhi wa sallam tó wá dáhùn báyìí tán malika wa sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní fa akhbirni an as-sa'a sọ fún mi ìjọ wo ni gbẹ̀ndẹ̀ al-qiyamah ń bọ̀ ìjọ wo gan ni gbẹ̀ndẹ̀ al-qiyamah ń bọ̀ aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد اتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام عباد الله dájúdájú آلي بين i pé سبيل توني màlẹ́ka ṣe béèrè èyí ṣe pé sọ fún mi kí ni jẹ́ gbèndé àlùkìyàmọ̀ ní bẹ́ẹ̀ n ti ń béèrè ní gbé fa akhbirni an saa ayi fa akhbirni an mata saa sọ fún mi ìgbà wo ni gbèndé àlùkìyàmọ̀ dé torí pé nínú nǹkan tí ìmà nípa rẹ̀ tí máa wú ọmọ èèyàn jù òun náà ní pé jọ̀wọ́ gan la yóò. dínú n'otu màlẹ́kà ti dị lẹ́yìn. ẹ sì rí i pé látọjọ́ tó ti pẹ́ iná làwọn èèyàn náà ti máa ara wọn báwọn dágbà tí ìgbà tílé ayé ọ̀wọ́ kù. wọ́n fún lọ́dún ẹlòmíì ò ẹ tọ gbogbo eléyìí ẹni pé bẹ́ẹ̀ ṣe ń nílé dúdú ni ń funfun báwọn onímọ̀ si ṣe ń parọ́ rẹ̀ làwọn olódò náà ń parọ́ a ti ṣe rí nínú àwọn tí èso mùsùlùmí tó ń parọ́ péjọba ìlà yóò wá sópin náà la rí nínú mùsùlùmí àwọn tó ń náà kódà ara ẹni tó ṣe tíra lórí péjọba àmọ́ ń dọ́tọ́ lọ́wọ́ bàbá yìí pé ọ̀tẹ̀ kọ̀ wá ní kásòfò yọ ọ̀tẹ̀ sí kómi ọ̀bẹ̀rẹ̀ omi jọ wà bẹ̀rẹ̀ òun náà ní ìgbéǹde ìgbéǹde tó ní sìrònú ìgbéǹde tó ẹgbẹ́ lẹ́yìn rẹ̀ àlìjáná ní àbíná kọ́lọ̀ má sì bá fi ìmà nípa rẹ̀ pamá ẹnìkan kan ọ̀ma àwọn mẹlẹ́kọ̀ ọ̀ma àwọn àlejò náà ma àwọn èèyàn ma pọ̀ hàn sáwọn nǹkan bọ́rọ̀ gidi eléyìí ń bẹ nínú ọ̀mà tó ṣe pé istẹ́tẹ̀rù lọ́ọ̀hún bẹ́ẹ̀ ìmà pọ́lọ̀ nìkan lọ́mọ ẹlòmíọ̀ ọ̀mà. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا أو يوم بيولي إلى النبي محمد sallallahu alaihi wasallam pé jọ́wọ́ níjọ́ pé al-qiyamah ń bọ̀ dá wọn lóhùn wípé ìmọ̀ jọ́wọ́ ní ń bọ̀ kò sí lọ́dọ̀ ẹnìkan jọ̀dọ̀ ta ni ó fi yọ ọgbọ ọjọ́ ẹ̀ ti dé tán. tá a kàn mọ̀ ní pé yóò dé gbogbo nǹkan wọ́n máa sá kójókójó wọ́n máa sá kíjókíjó káyé bá a mọ olè jóni yàtọ̀ sẹ́yìn àtàlẹjẹnu wọ́n gbọ́ ọkọ tí kún agídí pọ àwọn ọ̀dààmú àdààmú làwọn bá dé náà bá délé ayé akramakumullah ìgbéǹde àlùkìyàmọ òde ó sì ti súnmọ́ pẹ́kípẹ́kí amájọ wo àsìkò wo ọdún wo oṣù wo aago wo Ọlọ́run ọba lọ máa ṣùgbọ́n ọjọ́ wo Ànábì sallallahu alaihi wasallam àti sọlá yìí rẹ fún wa yawmul jumu'ah anábì sọ pé baristo ana as-sa'atu kahatayn ana ọlọ́run rán mi sí yín ọ̀ràn mi sáyé báyìí mọ́ wá rí sí gbẹ̀ndà òkè yàn ìyẹn ni pé ntọ́ máa káàárín tó fi ga ju ti ìfábẹ̀lá lọ òun náà ni bíntín tó kù tá à ń retí tí gbẹ̀ndà òkè yàn ò fi dé lẹ́yìn tọ́lọ̀ tí rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam bíntín náà làwa ń tọ̀ látijọ́ yìí o tá à ti tọ̀já. Ja ẹ mọ̀ pé ìjírá ní ìsìn ó ti di fourteen thirty nine one thousand four hundred and thirty nine years ìjírá nù ẹ tún máa fọdún mẹ́wàá kún ó di one thousand four hundred and forty nine years tọ́lọ̀ ti sànábì lánàá ni one thousand four hundred and forty nine years tọ́lọ̀ ti sẹ ànábì sallallahu alaihi wasallam lánàá ẹ tún máa fọdún mẹ́ta kún gan ó di. 1,452 years tọ́lọ̀ ti sànábì lánàá ẹ wá wo 1,452 years nínú bíntín tí ń bẹ láàrin káàrin àti ti ìfábẹ̀ lánàá tá ń tọ̀ tá àti tọ̀já o njẹ́ wa gan-an ni ó pè ọlọ́lọ́mọ tí wàá kàn nígbà ẹ̀ ṣiṣẹ́ rí kẹlẹ́rẹ́ àlùjá náà o tẹ́lẹ̀ ìbáwá yé wa jẹ́ náà ẹ já bẹ̀rù ọlọ́run. ẹnitọ́ ọba máa ń parẹ́ má sọ tọ́mọ èèyàn jẹ́ ìjọba yọ parun ni ọmọ wa sí kàlẹ́ndà pàápàá jùlọ nígbà tí kàlẹ́ndà tọ́ba ti lè bẹ̀rẹ̀ January February ẹ máa gbóríṣiríṣi tí wọ́n ń pè ní prophesy àmọ́ nígbà tó jẹ́ pé ti ráwọn ẹgbẹ́ dọ̀kọ̀ dẹ̀pẹ̀ tí rọ́ṣẹ́ pa fún wọn làwọn àwọn prophesize àwọn prophesize àyè gbarọ́ nàìjà ìbàjẹ́ àyè gbarọ́ nàìjà bàjẹ́ torí ẹ̀ wọ́n á sọ pé lọ́dún yìí ẹ̀ nínú tí wọ́n fi hàn àwọn onígbà yìí máa parí lọ́dún yìí tó bá ti di ọdún twenty four ti August dídí aago mẹ́wàá àárọ̀ ah ah, ah. irọ́ rẹ̀ ó yẹ kó dànù agbada kó lè bá jẹ́ kó lè gbẹ kánkó òpùrọ́ burú òpùrọ́ burú àwọn kan náà wà máa ra wéèrò ó ní bàbá ìlà yóò parẹ́ òun mọ̀gbà tó lọ da tóbi wá jẹ́ kó wọn mọ̀gbà tí ó parẹ́ ọlọ́wọ́n bá lọ́mọ̀gbà tí ó parẹ́ ìgbà tí màlẹ́kà béèrè màlẹ́kà ti ń béèrè ó fún gbogbo màlẹ́kà E mọ̀ ká anabi tó ń béèrè lọ́dọ̀ rẹ̀ yìí ó lọ síwájú fún gbogbo ọmọ anabi adam anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó lọ anabi náà oní malmasolo anha bẹ alama mina sáyà àtẹmí tó béèrè nípa kejì ọmọ kankan nípa àtẹmí léèrè ìjọ tó béèrè kejì ọmọ kankan nípa àgbà ọ̀tàn bí ọ̀tàn ọ̀gá àwọn mọ̀lẹ́kọ̀ ọ̀mọ̀ ọ̀gá àwọn ànábì ọ̀mọ̀ bó wàá lọ̀gá àwọn kúrú tó ṣe mà àwọn olódò tó ṣe mà ọlọ́ọ̀nì kan tí gbẹ̀dẹ̀ àlùkìyà mọ̀ ìjọ wo ni ń bọ̀ bẹ́ẹ̀ ni kan dá ha. kí ló ṣe lẹ́dìí jẹ́ òun kọlọ dé kọ́lọ́jà kí lọ palẹ́ ṣe lẹ́dìí òun ó dé yóò dé náà níjọ́ tí ọba dé bí ikú wa náà ni sọ pé ní nkù ní nkù ṣé béèrè yé ṣe béèrè ìbéèrè tó yẹ kó ọmọ abira rẹ ni pé bí kú bá tiẹ̀ dé kí ni mo fẹ́ pé mo rí ntọ́jà mà ìpè ṣùgbọ́n àwọn àmì kò síwájú wọn nínú rẹ̀ nínú àwọn àmì kéékèèké onáàní ní rántọ́ lọ́run rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àmì ńláńláńláńláńlá tí ó síwájú pé dàlùkìyàmà onáàní dídé ad-Dajjal ad-Dajjal kọ́lọ̀ ń là wá níbi àbúrò ẹ̀ òun náà ni òpùrọ̀ ẹlẹ́yinjú kan òpùrọ̀ ẹlẹ́yinjú kan ẹ̀rí pé tuntun mẹ́tẹ́ bá ṣe sọ́láàtì anábìlẹ̀ gbọ́dọ̀ sálámà. kẹ́ẹ̀tó sáàdì ọlọ́ọ̀ níbi àwọn aburú nǹkan mẹ́rin nínú rẹ̀ ni wa min sharri fitinati masihi dajjal ọlọ́ọ̀mọ̀ ń sáàdì rẹ̀ o níbi aburú àmìwò masihi aláìlálùbáríkà ẹlẹ́yin dùkà yóò dé nígbẹ̀yìn ayé yóò fìtínà gbogbo ẹ̀dá yóò pera rẹ̀ lọ́lọ́ àwọn èèyàn sọ fún kékeré lọ́sọ̀ ọ́ dọ́lọ́ yóò pa ẹnìkan yóò tún sọ pé kó dìde padà kí ni sọ̀yàn dọ́lọ́ jù bá nà yóò tún mú yóò mú èso yóò yóò gbé lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì kọ́ máa wò lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ máa so lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sọ fún sọ́mọ kọ́ rọ̀jù yóò sì rọ̀jù kí ló tún kí lẹ́ tún fẹ́ fi mú lọ́lọ̀ ṣùgbọ́n káfìrì nítorí pé anabi sallallahu alaihi wasallam ó ní wọ́n kọ́ síwájú rẹ̀ báyìí pé káfìrì kèfèrí ṣùgbọ́n nìkan kan ò ní rí ka àfàwọn olùgbàgbọ́ òdodo àwọn mùnáfìkì àwọn kèfèrí àwọn ò ní rí ka wọ́n máa tẹ̀lé pọ́lọ́ àwọn ti sọ̀kalẹ̀ o ọlọ́ àwọn ti sọ̀kalẹ̀ o àwa sì ti mọ̀ pé ọlọ́run ọba kì í sọ̀kalẹ̀ ayé kan ò sí tó lè gbọ́ lọ ayé kan ò sí tó lè gbọ́ lọ lẹ́yìn bá sọ pé ẹ́ wa ń ọlọ́run ló kẹta wa ọ sọ pé ọlọ́run ló sì kẹta wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ kò sì kẹta wa pẹ̀lú pàápàá rẹ̀ o nítorí pé pàápàá ọlọ́run kò sí tó lè gbà ẹ̀gbọ́n tó lọ sọ ni ìtìsí àga ọlọ́ọ̀lọ́run ọba wa ọ̀fẹ́ tayọ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì ṣé ìtìsí àga ọlá ló máa ń tóbi jù ní àbí àga ọlá tí ìtìsí àga ọlá bá wà fẹ̀ ju sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì wo ló lè gba àga ọlọ́ọ̀lọ́run ọba wa sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì wo ló lè fẹ̀ gba ọlọ́run ọba wa torí ẹ̀ wá sọ pé ọlọ́wọ́n máa ń bẹ pẹ̀lú wa níbi kíbi tá a bá wà pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ rẹ̀ èsì pẹ̀lú pàápàá rẹ̀ tẹ́lẹ̀ bá wá yé wa á ṣàkíyèsí pípẹ́ ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa yìí báyìí òun nìkan iná ni ọba gbogbo nǹkan míì tí bá pè lọ́ba lẹ́yìn ọlọ́run irọ́ lásán torí ẹ̀ ló ti jẹ́ pé ń dọ̀gbìn dàgbìyàm gẹ́gẹ́ bí àlàyé ta ti ṣe síwájú nígbà tó lọ́n bá pa gbogbo nǹkan rún tó fi dórí màlẹ́kà kú tí ò kú nǹkan kan má ọlọ́run aṣọ pé lẹ́mọ̀nì mọ́lùkùlì yẹ̀ o ta ló ń níjọba lónìí ọlọ́run fún wíwí ẹlẹ́mẹ̀ta nǹkan kájúró nǹkan kájúdún ta ni ń jẹ́ bẹ̀ ọlọ́run á dára rẹ̀ lóhùn lillahil wahidil qahhar tí ọlọ́run ọba ni ọba àṣọ ọba tó borí gbogbo nǹkan gbàná lọ́lọ́run tó á gbé màlẹ́kà tí ń fa tí ń fi atẹ́gùn sí ho ọlọ́wọ́n bó gbé dìde tó fi atẹ́gùn yẹn tó bá fẹ́ gbogbo ẹ̀ náà wá dìde yóò fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ẹ̀jọ́ ọkọ̀ dìde nínú hadith ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lọ́ kọ́kọ́ lanu fún jọ́ pé al-qiyamah ìdí nu dáa sọ pé gbàtẹ́ lọ kókú ṣètọ́nì ló dáhùn kódà yóò ti sọ fún ike padà ọlọ́tún la ẹ bá lẹ́tà kan lórí sàárè ṣètọ́nì yóò kọ́ ọbẹ̀ òsibí ṣètọ́nì ò sì lè yàwòrán ṣètọ́nì tó yàwòrán ara rẹ̀ tó lò lọ́lọ́ ó sì bẹ́ẹ̀ fún Abdul Qadir Jailani akramakumullah àṣetọ́nì tẹ́ ẹni yẹn kò sí tí ò lè dá lára kò sí tí ò lè dá lára ẹ̀yin ò bá lẹ̀ sí ẹ eh, so eléyìí túmọ̀ sí pé òkú kú kú kò ní dìde ma ẹ wá sọ pé ah, àbúdá ayà kan pamọ́ bí màá láàrin àti kan àpapọ̀ abẹ́dẹ̀ yóò máa lọ yóò máa bọ̀ irọ́ lásán irọ́ wọlé òjòkó ó dúró lẹ́nu wọlé irọ́ burú a irọ́ pọ̀ láwùjọ wa nínú àwọn àlọ́ tá a máa pa irọ́ ti pọ̀ ń bẹ́ẹ̀ kámo kó bẹ́ẹ̀ kámo parọ́ mọ́ òótọ́ ni mùsùlùmí máa sùn ẹni tó bá ti kú ti kú ẹ̀gbọ́n dáná mi sọ èmi là kọ́kọ́ ẹni tí lọ lànà fún tó bá dijọ́ gbé ní àlùkìyà kótó dijọ́ gbé ní àlùkìyà mà ẹni tó ti kú òtún ní dìde o kò ní dìde kò sí tẹ́ bá rí irú rẹ mọ ẹgbẹ́ ẹni tó kú tó tún dìde mọ ẹgbẹ́ akramakumullah tẹ́lẹ̀ ìbá wa yé wa nínú àmì wo ńlá tí ó dé kígbèǹda àlùkìyà mọ̀ tó dé ní abẹ́nigínní mẹ́sì àdẹ̀jà ẹlẹ́yinjú kan òkúrọ̀ burúkú wọn kọ síwájú rẹ̀ pé káfírin mùsùlùmí nìkan àti mùmìnì ló lè ka àwọn káfíìrì àti mùnàfíìkì ńkọ́ wọn ò ní rí kà. tọ́ ẹni tọ́lọ̀ wọn bá wá pa àkọọ́lẹ̀ pé yọ wá pa nínú àwọn àmì gbẹ̀ndà òkè àmà náà lò wọn là Nabi ọmọ Maryam ń padà bọ̀ òdodo ni ọmọ tó bá padà dé yọ ìyá gbogbo kálukú wọn lẹ́nu mùsùlùmí bàbá yẹn mùsùlùmí ẹ̀gbọ́n gbà tí wọ́n ti kọ́kọ́ bí sáyé tó wà polóró tó wà lórí ìtẹ́ ó ní wa awsani bis-salati waz-zaka ma dumtu hayya ọlọ́run pa mí láṣẹ pé lópin ìgbà tí mo bá ń bẹ láyé kí n máa ṣe sọláàtì lópin ìgbà tí mo bá ń bẹ láyé kí n máa yọ zakati àwọn tí wọ́n ń tẹ̀lé lónìí tí wọ́n ń ṣe sọláàtì àríkọ́ ń jó ni wọ́n ń tàgéré wọ́n yọ zakati kálá zakati pọ̀ ń bọ́ lọ́gbàlíbẹ̀ ẹ wá ní ẹ bóyá rúṣọ láti tí wọn ni jó ọlọ́run má jẹ́ ọlọ́run kò fi jó rán nìkan rí àtìlù àti fèrè ẹ̀gbọ́n tó lọ sọ fún ìyá rẹ̀ ya Maryamu qunuti li rabbik wasjudi warka'i ma'a raki'in ọlọ́run ni wa Maryam ìyá anabi Isa nù ó qunuti li rabbik máa dìde dúró sẹ́sìn fọlọ́wọ́ bá rẹ̀ lẹ́yìn máa ṣe sọ láti ẹ̀ dìde dúró abẹ́ẹ̀ ní dìde dúró wasjudi forí kalẹ̀ fọlọ́run wàrúkàì máa rúkú máa rọkìrì pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀ fọlọ̀ adúpẹ́ fọlọ̀ tí ò já sí nọ́mbà mu báwa náà bá ṣe sí nọ́mbà mu nìkan náà ó tún máa hó sẹ́ lórí rọ́ akramakumullah nínú àmì gbẹ̀ndà òkèèyàmà ńlá ni dídé padà anabi isa alayhi salam ṣùgbọ́n tó bá dé kẹ́bi dánilẹ́kọ̀ọ́ tá a ti ṣeṣeṣe lórí rẹ̀ mùsùlùmí náà ni ọ̀ àṣẹ o kọ́dà àkọ́kọ́ tó bá dé ní mọ́sálásí Dimash yóò bá kí fẹ́ ṣe sọ́láàtì Mahdi olọ́fẹ́sẹ̀ ìmáàmù fáwọn èèyàn tó ń bá ti rí ó ti dààmú yóò ní kọ́ wá síwájú fáwọn yóò ní láíláí a lè síwájú yín ṣe sọ̀lá ẹ̀yin ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ayé àmà tò sẹ́yìn yìí yóò máa tò sẹ́yìn àwọn mùsùlùmí ṣe sọ̀lá tì ní títí tó tún fi kú padà. torí anabi sallallahu alayhi ti parí ọ̀rọ̀ onídàánabi Musa àbánabi kankan máa gbé láyé kò lè ráyé gbé láì tẹ̀lé tèmi. yóò á lọ rò pọ̀ ń ṣe tínú rẹ̀ ń dùn ó sì náà ó tún tara rẹ̀ jẹ ó tún jó sí ó tún tàbí rékè lórí kíni adúpẹ́ fọlọ́n tọ́lọ̀ ò lọ́nà nínú àmì ńlá jama òun náà ni pé ibi tóòrùn ti máa ń wọ̀ níjọ́ yọ ayé ti pin gbẹ̀ndà kìámà ti dé bá fẹ́ yọ ìwọ ọlọ́run ṣé kí n yọ lónìí àbí kí n má yọ tọ́lọ́run bá ní kọ́ yọ ṣé ibi tí wọ́n máa ń gbà yọ ni kí n gbà yọ àbí ibi tí wọ́n máa ń gbà wọ̀ ọlọ́run ni ibi tí wọ́n máa ń gbà yọ yóò jáde náà lẹ́sìn máa èèyàn máa wo ibi tí òòrùn ti máa yọ ojoojúmọ́ òòrùn ọmọ tí ì yọ lónìí òòrùn tí ì yọ lónìí tó bá dijọ́ ọlọ́run níbi tó máa ń gbà wọ̀ níbo ti yọ. níjọ́ yẹn bẹ́ẹ̀ nìkan ọ̀bá sí islam tọ́wọ́ ajẹ́jọ́ náà lọ fẹ́ fi mùsùlùmí islam ò lè wúlò fún. tóró ti bọ́ orí nù torí ẹ̀ náà lànà Nabi sallallahu na wasallam sọ akọ ọlọ́run máa gba tútú báyìí lópin ìgbà tó ràn ọba ti yọ níbi títí máa sì máa gba tútú bẹ́ẹ̀ nìkọ̀kan yín lópin ìgbà tẹ́mi rẹ̀ ọba ti dé gògóńgò ẹ̀mí ti fẹ́ bọ́ wá ní ẹ mọ wá mùsùlùmí báyìí mùsùlùmí kọ̀ mùsùlùmí ni ó ti gbọ́ ọlọ́run gbọ́ tó rí bẹ́ẹ̀ náà ni òòrùn ti yọ ọ́n bìtítí máa wọ̀ gbogbo ẹ̀ wá ní wọ́lọ́ àwa ṣe mùsùlùmí bá mùsùlùmí kọ̀ kí lọ sọnù sẹ́bà ti ń pè ọ́ tẹ́lẹ̀ tó ṣe tí wọ́n lé tó lóòní gbọ́ òní gbà lọ jìyà tó mú nọ́mbà rẹ̀ gbà tó ń bọ̀ torí ẹ̀ gbé ìdàgbé àmọ́ bọ̀ jẹ̀má kò sí tàbí ṣùgbọ́n nípa rẹ̀ gbogbo ẹni tí wọ́n parọ́ péjọba ẹ̀ ọ̀parọ̀ ọ̀rù rẹ̀ ó fún títanlé ayé déètì ó tún fún láago àwọn òwe ìròyìn ọ̀dà wọ́n wá tọ́ lọ sí stéètì tó wà lamẹ́ríkà wọ́n tún wá ya fọ́tò chọ́ọ̀chì rẹ̀ wọ́n á rí i pé kò ní mẹ́mbà tó rẹ́gúlà kò ní fifty regular members àgàtà sì kà sí chọ́ọ̀chì rẹ̀ ó lè gbà yẹn five thousand olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ kò ní regular member fifty sẹ́mi pé òyìnbó kan náwó pé ẹ̀yin ẹ̀ máa ṣe ẹ̀sìn ọmọlẹ́yìn Paul ní àwọn èsè àwọn documentaries tó wà ó fi hàn pé nílùú òyìnbó mi two percent lẹni tí ń lọ sí church ìdá méjì ní ọgọ́rùn lẹni tí ń lọ sí church àwọn sì ń kó ránṣẹ́ sí Áfíríkà pé ẹ̀yin ẹ̀ sá máa ṣe ń sùn torí kò wù wọ́n kí Islam wà tọ́ wọ́n wá ya fọ́tò chọ́ọ̀chì yẹn wọ́n á fi hàn tẹ́ bá rí èèyàn bì ó tún lè jẹ́ sáfù kẹta lẹ́tù tó rí èèyàn kan ó lè jẹ́ karùn lẹ́tù tó rí èèyàn kan wọn á ṣe ìdàbí pẹ̀lú ẹ̀ kí lẹ jẹ yó tẹ́ fi wá ru ọwọ́ tẹ́ fi wá mọ́tò táyé ọ̀parun tí èsì pé ẹ̀mí dọ́gbọ́n fi pé àwọn èèyàn tó wọ́n á jọ ìjọ́ọ̀tì lóríṣiríṣi náà lọ́gbọ́n sẹ́yìn pé ara ọgbọ́n náà lẹ́nu mi ìdájọ́ fi lèèyàn mẹ́lẹ̀ láàyè ìjọ́ọ̀tì kéèrò lè bá pọ̀ ẹ̀yìn lómi ìrìn ẹlẹ́dẹ̀ mẹ́lẹ̀ láàyè kéèrò lè bá pọ̀ wọ́n ní wọ́n ń pè láwọ́rò àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ akramakumullah ọba no kesi bẹ́ẹ̀ olúwa ló gbóhùn sọ̀rọ̀ ibi tọ́tà yìí máa ń pa òbúrú tọ́ba àdìjọ́ náà ní gbogbo yẹn wábìí kẹ́sì gbé kámẹ́rà yín lọ mo rò pé tí ó ti bẹ̀rẹ̀ sí parun ó ní kí o pé kí wọ́n gbé kámẹ́rà wọn lọ àbá nígbà tọ́jọ́ yẹn ń kọ̀ la gbogbo ìwé ìròyìn tí wọ́n ti rẹ́kẹ́ kálukú ń gba visa Amẹ́ríkà àwọn fẹ́ lọ rí bí ó sì parun bẹ̀ nígbà tí ilé ọjọ́ yẹn ó ní no miscalculation hmm, àwọn sì sì rò ṣe si sì sì rò ṣe tún dáhùn káwọn òpònú náà mọ gbọ́rọ̀ dìde rẹ̀ ẹ̀ má dá abẹ́ bìsì ó ga alára yóò kú dáàbò tó hàn lákàdá akíkọ́ gba Islam tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ sọ sọ̀tún àṣìlá ó lóun ọ̀mà màlẹ́kà náà mọ̀ tálọ́ àmà Allah torí ẹni ní bọ̀ lọ́wọ́ bá lọ́mọ ṣé ń bọ̀ àbí ọ̀bọ̀ à wá wa tó tí wọ́n lọ na nnukwu ala gbogbo aláàmásáré ẹ̀sùn ìmẹ̀rẹ́sẹ̀ ò sí mẹ́jọ náà kọ́lọ̀ sáré wa gbà wá dáadáa wa ẹni pa lọ bàbá wa lọ wa ike gbogbo ilé ayé wa tá a yọ ọjà lásán ni ń wá dá tó bá sì dá ìgbéǹde gbogbo dáhùn kò sí kò sí kẹta ṣe pé torí pọ́n náà bó ṣèṣirò fún wa lórí gbogbo ẹ̀ ẹnìkan ò ní sa ìdá ọba dáadáa pàdé o onídàádáa kan sì ní bá ìdá pàdé àwa náà láfọ ara ọya pátá níbi tá a fẹ́ bára wa iṣẹ́ ọwọ́ kálukú kó kéèsì o ò lè jẹ́ nírí ọ wá daṣọ borí kọ́ ọmọ òwò pé èèyàn bú yan o sì lè jẹ́ èèyàn bú kọ́ ọ daṣọ borí kọ́ ọmọ òwò pé èèyàn lè yan ọwọ́ náà dà nítorí pé ẹnu rẹ lè máa parọ́ ọkàn rẹ ò ní parọ́ ọlọ́run bá kó fún wa ní sẹ́rẹ́sẹ́ ó sì wá ní mùsùlùmí tòótọ́ ó ràn wá lọ́wọ́ lórí àtúmọ̀sùn ní ọ̀nà tí ó mú yọ́nú sí wa tí ó sì mú fífi wá sí àlùjánnà káwọn arántí bí nínú dáadáa ṣíṣe àtàrà àjọsìn tọ́lọ̀ fi rán nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó sì ní ká máa ṣe wọn náà ní ká máa ṣe àsọlẹ́t fún ọ̀gá wa anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ní gbogbo ìgbà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 وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله